ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ènìyàn wa èmi ọmọ yín olúwa yọmí olúwa pẹ̀lú mi mo tún ti dé bí mo ṣe ń dé ìbéèrè tí mo mú wá fún yín ní àkókò yìí ni wípé kí ni àwọn ìrírí yín ní ìlú èkó ìlú èkó ó jẹ́ ìlú ọgbọ́n ìlú ìmọ̀ ìlú òye ìlú owó ìlú àlàáfíà oríṣiríṣi àwọn ìrírí dẹ̀ ni àwọn ènìyàn máa ń ní ní irú ìlú ìbáyìí ní àkókò yìí ẹ máa bá mi ká lọ láti máa béèrè àwọn ìbéèrè wọ̀nyí bí àwọn ènìyàn wa ṣe ń kọjá lọ. ìlú èkó báyìí o <laughs> ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ o. oríṣiríṣi ìrírí ló wà nílùú èkó ní dáadáa àti ní ìdàkejì. téèyàn bá ti lè hustle tó dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe tó dẹ̀ wà hard working tó fọkàn sí nǹkan tó ń ṣe tó dẹ̀ fi tọ́lọ́run síwájú kò sí bóyá lè sí kò sí bóyá lè kò sí bóyá lè tó ẹni yẹn á rí tiẹ̀ ṣe. ìrírí mi ní ìlú Èkó ní ọjọ́ Sunday kan bẹ́ẹ̀ yẹn tí ó yẹ kó àwọn onímọ́tò yẹ drop mi sí bus stop mi bọ̀ wọ́n drop mi sí bus stop bus stop tí wọ́n wá drop mi sí ó wá jìnnà. ìjẹ́ mi ti rí èmi ti rìn tó yẹ pé wọ́n ti yọ owó lápò mi ni wọ́n ti yọ fóònù. ọjọ́ tán yọ fóònù wọn mi lára ni mo bọ́lẹ̀ láti mo ṣẹ̀ dé really mo ṣẹ̀ dé láti north east nígbà yẹn mo fẹ́ lọ mo fẹ́ wá wo iṣẹ́ mi ní early morning ní èkó mi báyìí mo lọ ṣiṣẹ́ náà láti kìíní ni so mo wá fẹ́ ṣiṣẹ́ mi ní ilé èkó mi báyìí jẹ́ kí n wọ márúwá kí n wọ márúwá kí n máa bọ̀ láàárọ̀ ọjọ́ kejì pé kí n máa bọ̀ ní ibi tí mo ti fẹ́ lọ ṣiṣẹ́ márúwá ibi tí mo ti ń wọ márúwá one hundred naira wọ́n sọ fún mi pé one fifty ah how come is one fifty wọ́n ní tá a bá lè wọ̀ kí n bọ́lẹ̀ èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi tó yẹ fún tó dì bí èèyàn tó ń lọ bí iṣẹ́ bí ọ́fíìsì eh, person ó ti sáré yá yọ one thousand naira eh, ara wọn ni eh, èèyàn tó wọ mara àti èèyàn tó drive mara ara ọ̀kan ni wọ́n wọ́n lè yọ azin ó ṣe yọ one thousand naira jáde pé òun lọ rọ́ọ̀rì lọ bí iṣẹ́ ǹjẹ́ kí n kí n bọ́lẹ̀ ìrìnlẹ̀ kí n tó bọ́lẹ̀ báyìí wọ́n ti wọ́n ti yọ fóònù mi. ní Oṣòdì mo fẹ́ sọdá sí other side wọ́n ti wọ mọ́tò mọ̀wé so Múyìísọdá michael wá bá mi ó mú mi ó ní mi ò lo presidential mm, presidential bridge mo ní a ah, mo ní like how ó ti mo káyọ̀ tó sọdá báyìí mo ní nù ó ní bridge náà lò ó ní bọ́ọ̀tì sọ́ọ̀mì náà pé àyùdí sẹ́yìntì pé ó mú mi sìn pé kí ni kí n ṣe ó ní òun mú mi lọ mobile court mo ṣe wọ̀ọ́kọ́ máa ra àwọn ọlọ́pàá mo take me to police pé not you that will arrest me ó ní ẹ̀ mo ní ẹ̀ ó dà mí lọ ó ní bọ́ọ̀tì sọ́ọ̀mì passing Even though if it's an offense, you didn't tell me, and you know I don't know. And now you are arresting, telling me that you're taking me to mobile court. When you saw me committing and you allow me to commit it, now you say you to effect arrest. What kind of arrest? Mo ń kánjú lọ sí Aláùsá. So àwọn mo kàn dá mo kàn stop kẹ̀kẹ́ yẹn lọ́nà. Dírẹ́bà wà wájú, àwọn méjì wà lẹ́yìn. Ọwọ́ ọwọ́ àfàyè kan fún pásẹ́njà bí ó wọlé báyìí. Ibi tí mo pè tí mò ń lọ mo pè fún wọn. Wọ́n ní pé kò sí pọ́lẹ̀. Bàtà ń lọ lọ́nà ló bá yá lọ́ba níbi àwọn ò lọ mọ́. Ah, máa ń bí kí ló ṣẹlẹ̀ ìgbà tó mọ̀ pé àwọn ọ̀nà kí ló yẹ kí n wọlé fún wọ́n dẹ̀ gbé mo nǹkan jú so mo kàn bínú bọ́lẹ̀ ni by the time wọ́n ti lọ by the time tó máa tóbi ìṣẹ́jú kan ṣọ́jú méjì tó máa wọ̀pọ̀ wíńbà mo wí pé ah wọ́n ti yọ fóònù mi. kí n tó rí ọ̀kadà àwọn yẹn ti lọ jìnnà kò tẹ̀sí kan tí mo fẹ́ ṣe mọ́ so mo tiẹ̀ sweat mo mo asin mo wà confused lọ́jọ́ ẹ̀ because ibi tí mo fẹ́ lọ mi ìríbẹ̀ lọ kí n tó lọ retrieve line mi kí n tó ṣe kí ni ó tó more than two weeks sef. my second one was 2019 ní Bega, I was coming from Akure I drop at Berger kí n wọ mọ́tò Ìkẹjà kẹ̀kẹ́ yẹn lọ síwájú díẹ̀ ó ní àná go again mo ní ẹ̀ mo sọ̀kalẹ̀ mo wọ kẹ̀kẹ́ mi on getting to Allen Junction kí n mú fóònù mi mi ò rí fóònù mọ́ so these are my two experiences. ẹ lórí nǹkan náà tẹ ẹ béèrè lọ́wọ́ mi is very important because èèyàn náà tó bá ń gbọ́n sí i á lè mọ bó ṣe máa wà careful tí olúmarúwá bá wà lọ ẹgbẹ́ ọ̀dọ́ ẹ̀ èèyàn kan máa wà láàárín wọn tó jẹ́ pé ó máa dress like normal eh, normal person ó lè jẹun ni wọ́n. mo lérò wípé ẹ gbádùn gbogbo àwọn àlàyé tí àwọn ènìyàn sọ gẹ́gẹ́ bí àwọn ìrírí wọn lọ́kan òjọ̀kan nínú ìlú èkó kó tó máa fi di ìgbà míì tá a fi máa pàdé èmi ọmọ yín olúwa yọmí olúwa pẹ̀lú mi mo wà pẹ̀lú yín ó dàbọ̀.